so when una plan to kill the woman from the beginning before we no we no plan to kill the woman una just wan steal the bike una just wan so when her boy they use rope they close, they tie the woman for neck why you no stop our boy say no be kill we wan kill this woman i tell him. say why why if this woman die uh, eh, what you what what you go do you tell him for inside the bush i tell him for inside the bush so wetin he come talk he say if you no kill am say cast us okay say go. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kálẹ́ àsìkò iṣẹ́ àtàárọ̀ ẹ káàbọ̀ sí ojúwòran ti ìkànnì Yorùbá Broadcasting Network YBN eléyìí tí ó jẹ́ pé ìkànnì tó ń fi Yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé ìròyìn àti ètò rẹ̀ lọ́kànjọ̀kan jáde wọ̀nyí ni àgbéyẹ̀wò rẹ̀ fún ti àṣálẹ́ yìí látẹnu Ṣèyí Ìpàdéọlá ṣáájú ẹ̀gbọ́n kó tó wà nínú ìròyìn náà. ìjọba ìpínlẹ̀ Ògùn ti gbé ilé ẹ̀kọ́ kan tìpa bẹ́ẹ̀ ni wọ́n jáwé gbélé ẹ̀ fún olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ ọ̀hún lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ikú akẹ́kọ̀ọ́ kan. ìjọba àpapọ̀ rọ́wọ́ tó àwọn ọmọ ilẹ̀ òkèèrè mẹ́ta kan lórí míwa kùsà lọ́nà àìtọ́ lórílẹ̀‐èdè yìí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ló ti jáwé gbélé ẹ̀ fún Arẹ́gbẹ́ṣọlá lórí ẹ̀sùn kò ṣe kò ṣẹyẹ eléyìí tán fi kàn án Ààrẹ Tinubu Dangote àtàwọn míín wọn máa foríkorí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò àti máa fi owó náírà ra epo ẹ̀fọ́ tí a mọ̀ sí crude oil. ilẹ̀ Ghana ló ti ń fojú ẹ̀gbẹ́ kan wo àti máa gbé epo wọlé sórílẹ̀-èdè rẹ̀ láti ẹ̀bùfọ̀pọ̀ ti Dangote eléyìí tó wà lórílẹ̀-èdè Nàìjíríà. ìjọba ìpínlẹ̀ Kogi ti bọwọ́ lu mílíọ̀nù lọ́nà ẹgbẹ̀ta náírà six hundred million naira láti fi sanwó ètò ẹ̀kọ́ ti ìdánwò oníwèé mẹ́wàá ti àwọn akẹ́kọ̀ọ́ tó tó bíi ẹgbẹ̀rún méjìdínlógún eighteen thousand students wọ̀nyí àtàwọn orin mìíràn la máa gbọ́ nígbà tá a bá lọ sókè lọ́run tá a bá padà dé tá a máa múrò náà wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ à ń padà bọ̀ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ń dáhùn sí ìpè pàjáwìrì gbógun ti ìwà ìdigunjalè ni wọ́n mà ti tó dẹ́rẹ́bà ọkọ̀ kan eléyìí tó jí ọkọ̀ ọ̀gá rẹ̀ pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá láptọ̀pù gbé sálọ ní ìkẹjà ìpínlẹ̀ èkó ní kété tí afurasí náà ìyẹn Kelechi ta ẹ̀rọ ayárabíàṣá náà ló bá lu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ pa pátápátá eléyìí tó mú ṣòro fún ẹnikẹ́ni láti bá sọ̀rọ̀ lórí aago ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá lọ́jọ́ ajé àná ni wọ́n ti padà wá ṣe àwárí ẹ̀rọ ayárabíàṣá náà látọwọ́ ẹni tó rà á lọ́wọ́ Kelechi ìyẹn lẹ́yìn tí wọ́n ti gbọ́n gbogbo ohun tí ń bẹ lórí rẹ̀ dànù ìyẹn ní Computer Village ń bẹ ní Ìkẹjà àfúrásì náà ni ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tí ń gbógun ti ìwà ìdigunjalè àti dídáhùn sí ìpè pàjáwìrì ìyẹn CSP Ṣọ̀dájẹjẹ Lóyè ti pàṣẹ kí wọ́n gbére ilé ẹjọ́ láti lọ́ọ́ rí dáhùn sí ìwà láabi eléyìí tó wù níwà. alága ìjọba ìbílẹ̀ àlímọ̀ṣọ́ eléyìí tí wọ́n pàṣẹ kúlọ̀ ìrọ́kúnlé fún ìyẹn jẹ̀lílẹ̀ Suleiman ló mà ti ń rawọ́ ẹ̀bẹ̀ báyìí sí ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó látàrí bí wọ́n ṣe yọwọ́ rẹ̀ láwo lẹ́yìn tí ilégbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó parí ìwádìí lórí ìwà kò tọ́ pẹ̀lú títẹ òfin lójúmọ́lẹ̀ eléyìí tí alága náà ò níwà ìràwọ̀ ẹ̀bẹ̀ òun ló wáyé lẹ́yìn oṣù kan tí wọ́n ti fi ọ̀nà ilé han alága náà látàrí bí wọ́n ṣe fi ẹ̀sùn kan Suleiman wípé níṣe ni ó ń ṣe àìgbọràn sí ilégbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó lẹ́nu nù lẹ́tà èyí tí alága náà fi ṣọwọ́ ló ti ń pé òun ti wọ́gi lé pípé ẹjọ́ lórí ọ̀rọ̀ náà eléyìí tí ó ti fẹ̀gàn tẹ́lẹ̀ pé lọ sí ilé ẹjọ́ gíga tí ń bẹ ní olúluwà àbújá o alága jẹ̀rílẹ̀ lákòókò tó ń bẹ̀bẹ̀ tún ṣèlérí láti wo ìwà ọmọlúwàbí mú iṣẹ́ ní ṣíṣe lọ́kùnkúndùn ẹ̀wẹ̀ lẹ́gbọ̀n aṣòfin ìpínlẹ̀ èkó ni wọn ò tí ì jókòó gbọ́ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ náà tàbí gbé yẹ̀wò títí tàfikó ìròyìn jọ. ọwọ́ mà ti tẹ kọlọ̀rọ̀ sí ẹ̀dá kan eléyìí tí ń ja èlú lólè ní agbègbè òkè ìjọka ní igbó olóṣùta ní ìlú ìkéré èkìtì afurasí náà eléyìí tó já ìlú lólè àwọn wáyà tí wọ́n fi mú iná ọba ní ọwọ́ ẹgbẹ́ Oòduà People's Congress OPC ti tẹ̀ báyìí aláfojúrí kan ṣàlàyé wípé ọwọ́ tẹ olè ọ̀hún lọ́jọ́ ìṣẹ́gun òní ní dédé aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àárọ̀ pẹ̀lú bí wọ́n ṣe ká àwọn ẹrù ìlú àti ìjọba eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ amúnáwá ìyẹn BEDC mọ̀ lọ́wọ́ èyí tó lọ́ọ́ jígbe o àfúrásì náà ni wọ́n ti wọ́ tuurutu re olú iléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ ní Adó Èkìtì fún ìwádìí síwájú sí i. iléeṣẹ́ elétò ààbò Àmọ̀tẹ́kùn ẹ̀ka ìpínlẹ̀ Ondo ni wọ́n mà ti káwọ́ tó Friday akimade ẹni ogún ọdún twenty years nìyí lórí ẹ̀sùn ìpànìyàn Friday ni wọ́n fẹ̀sùn kàn wípé ó gbẹ̀mí lẹ́nu màmá àgbà kan ìyẹn ẹni ọdún márùndínláàádọ́rin sixty five years nìyí ní ìlú Ọ̀wọ̀ ìpínlẹ̀ Ondo akimade ló kọlu màmá náà pẹ̀lú igi àpólà lẹ́yìn tó fẹ̀sùn kan àgbàlagbà òun wípé níṣe ni wọ́n yọ́ kẹ́lẹ́ wọ yàrá òun jí òun ní ẹgbẹ̀rún mẹ́ta náírà three thousand naira gbé o fífi ọwọ́ òfin gani akínbádé ṣe àfihàn bí ìwà ọ̀daràn ṣe di málìkì lè tán fúnkalẹ̀ látàrí bí ètò ọrọ̀ ajé ìlú ṣe ń forí ṣọ̀gànná ṣún àpáta nílẹ̀ yìí ní gbogbo ìgbà gómìnà ìpínlẹ̀ Kwara ìyẹn Abdulrahman Abdulrazak ló mà ti sọ lójú iṣẹ́ àkànṣe àyẹ̀wò ìlera ọ̀fẹ́ èyí tí wọ́n pè ní project ten million níbi tí ìjọba ti ní lọ́kàn láti ṣe àyẹ̀wò ìlera àwọn olùgbé ìpínlẹ̀ Kwara tí wọ́n tó ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó dé mẹ́rin àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé mẹ́ta one hundred ninety six thousand nine hundred thirteen nìyí láti lè mọ̀ bóyá àrùn ẹ̀jẹ̀ ríru tàbí ìtọ̀ ṣúgà ń bẹ lára wọn ṣíṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe náà ni ó wáyé ní gbọ̀ngàn ayẹyẹ tí ń bẹ ní ọ́fíìsì gómìnà ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ náà ló ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹwàá pín sí ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún yìí gómìnà abdulrasaq lẹ́yìn tí igbákejì rẹ̀ ìyẹn káyọ̀dé alábí ṣojú fún ni wọ́n ti ṣàpèjúwe àrùn ìtọ̀ ṣúgà pẹ̀lú ẹ̀jẹ̀ ríru gẹ́gẹ́ bí ohun tó ń ṣe àkóbá tó pọ̀ fún àgọ́ ara ẹni bẹ́ẹ̀ ló ti ṣe àkóbá fún mílíọ̀nù iye àwọn ọmọ nàìjíríà níbẹ̀ ni wọ́n ti pé yàtọ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí wọ́n ń bá àwọn òun jà àwọn ọ̀nà náà ní bẹ̀lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè mìíràn o nítorí náà ní ìjọba àpapọ̀ ṣe dìde fúyà láti dáàbò bo àwọn ará ìlú nípa gbígbógun ti àrùn náà kí àwọn olùgbé ìlú lè ní àǹfààní sí ayé ìdẹ̀rùn tó ní àlàáfíà nínú níbẹ̀ ni wọ́n ti pé nínú ètò àyẹ̀wò náà làwọn yóò ti máa dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí ọ̀nà eléyìí tí wọ́n lè gbà láti máa fi tọ́jú ara wọn bí wọ́n bá ní àrùn ọ̀hún lára tàbí ọ̀nà eléyìí tí wọ́n lè lò láti fi dènà kí àrùn náà kó má wọ ara wọn. ẹ káàbọ̀ padà ìjọba ìpínlẹ̀ Ògùn ló ti gbé ilé ẹ̀kọ́ girama ti agbègbè Ọbádá ìyẹn Ọbádá Grammar School tó wà ní agbè Ọbádá Ìdíyẹmí ìyẹn nípínlẹ̀ Ògùn ti pa lórí ikú ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Monday Arijo ní akẹ́kọ̀ọ́ òun lọ pé ó jáde láyé lẹ́yìn tí wọ́n fẹ̀sùn kàn pé ọ̀kan lára àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún látẹnu ẹni tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ tàbí sí principal ni ó na akẹ́kọ̀ọ́ ọ̀hún kó tó di pé ọlọ́jọ́ dé ọ̀hún olùkọ́ ọ̀hún òun lọ pé ó ti wà lákòóló iléeṣẹ́ ọlọ́pàá báyìí tíjọba ìpínlẹ̀ Ògùn sì ti gbé ìwé gbélé ẹ̀ lé e lọ́wọ́ ẹni tó jẹ́ agbálẹ̀gbẹ́ fún gómìnà lórí ọ̀rọ̀ tó ní Emmanuel Ojo ló fi ọ̀rọ̀ òun léde fáwọn ẹni tó jẹ́ olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ ohun tàbọ̀ sí principal yẹn abilékọ Tamirat Ọ̀nàlápọ̀ òun ni wọ́n ti jáwé gbélé fún lórí ẹ̀sùn ọ̀hún pé ó fa ìgbà ìfìyàjẹni lélẹ̀ tíjọba ti kóró ojú sí wọ́n ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ló ti pàṣẹ pé kàn gbé ilé ẹ̀kọ́ ọ̀hún ti pa fún àkókò kan náà tó sì gbé ìgbìmọ̀ kan kalẹ̀ eléyìí tí ó tọ́ná wádìí ọ̀rọ̀ ọ̀hún ní gómìnà ló sọ ọdún pé gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tájé wàbàjẹ́ ọ̀hún bá ṣe mọ́ lórí nígbà tí ìwádìí bá fi hàn òun ni wọ́n fẹnu fẹ́ra bí abẹ́bẹ́ iléeṣẹ́ ọba tó rí sí ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ nípínlẹ̀ Ògùn àti àwọn èèkàn ìkàn tọ́jú alẹ́ lọ́rọ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ wọn ti kọ́wọ́ rìn lọ bá àwọn mọ̀lẹ́bí ọmọdékùnrin ọ̀hún kẹ́dùn eléyìí tí wọ́n sì sọ ọ́ mọ̀ pé kí wọ́n fọkàn balẹ̀ torí pé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ òdodo òun ni wọ́n fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ bákan náà ni wọ́n sọ ọ́ dùnmọ̀ pé ó tó tó bíi ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred thousand wọ́n ti fà lé àwọn aṣojú mọ̀lẹ́bí ọ̀hún lọ́wọ́. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti fojú léde fún àwọn alọ́kólóhunkígbe eléyìí tí wọ́n ya wọ agbègbè oníkókò yẹn nílùú Abẹ́òkúta ti ṣe olú ìlú ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti kọlu àwọn ilé ọlọ́kanjọ̀kan tó sì kó wọn ní dúkìá lọ bẹ́ẹ̀ bá ti fi ọ̀rọ̀ léde wọ́n ní iléeṣẹ́ níbi tí àwọn kọ̀rọ̀ṣẹ́ ìdáhùn ya wa agbègbè ọ̀hún wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tojúlé dójúlé àti tọ̀dẹ̀dọ́dẹ̀ máa kó àwọn èèyàn ní dúkìá lọ àwọn afurasí ọ̀hún náà ń lo ohun ìbọn tó jẹ́ ti ìbọn ìléwọ́ ọlọ́kànjọ̀kan àti àwọn ohun ìjà olóró bíi àdá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ya wọ àwọn ilé ọ̀hún níbi tí wọ́n ti kó wọn ní àwọn dúkìá bíi ẹ̀rọ ìléwọ́ àwọn ẹ̀rọ kọ̀ǹpútà tí ẹ ti alágbèéká tá a sí laptop àwọn ẹ̀rọ tá a fi ń gbowó lẹ́nu ẹ̀rọ tá a mọ̀ sí ATM àti owó eléyìí tó lọ́wọ́ àwọn tó ń lùgbàdì ìkọlù ọ̀hún alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọmọlọ́lá olùtọ́lá tó fi ọ̀rọ̀ léde sọ́ọ́dún mọ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ náà tètè débẹ̀ nígbà tó ti ta wọn lóbulóbó ilé tó ti pàkórí náà ọ̀nà tí àwọn tó jẹ́ akọ̀rọ̀nsẹ́ dáhùn fẹ́ gbà sá lọ ilé ló sì mú wọn kọjá pé lásìkò ilé ìtọ́ pé wọ́n ti tí ìgbéfẹ́ dùn wọ́n ọ̀hún òun ló gbé kan gbé báàgì ilé ìtọ́ kó àwọn nǹkan bíi ẹ̀rí ti àmọ̀sí ẹsibítì sínú rẹ̀ ilé ìtọ́ sì bá níwájú ilé ẹ̀kọ́ girama tó jẹ́ ti st leos tó wà ní ìtòsí ibi tí ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ wọn ní ìwádìí ti nù lọ́wọ́ àti ìgbésẹ̀ ìfimúfilẹ̀ lójúnà àti rọwọ́ tó àwọn èèyàn ọ̀hún tí wọ́n ti fẹsẹ̀ fẹ́ láòkò yìí àwọn ẹlẹ́wọ̀n náà ni wọ́n ti ya wọ olú iléeṣẹ́ àjọ elétò ìdìbò ilẹ̀ wa tó wà nílùú Àbújá níbi tí wọ́n ti ń pè pé kí àjọ elétò ilẹ̀ wa tí a mọ̀ sí INEC kan yọ ọwọ́ kílàǹkọ́ ẹni tó jẹ́ alábòójútó fètò ìdìbò ní ìpínlẹ̀ Ondo ìyẹn abilékọ Olúwatóyìn Babaláko ní ipò rẹ̀ ṣíwájú àkókò tí ètò òdìbò gómìnà yóò fi wáyé lọ́jọ́ kẹrìndínlógún oṣù kọkànlá november sixteen ọdún tí a wà ń bẹ̀ yìí gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́wọ̀n náà tí wọ́n fi pátákó ọlọ́kanjọ̀kan pẹ̀lú àkòrí ọlọ́kanjọ̀kan síta ni wọ́n sọ ọ́ náà pé abilékọ babalọ́lá ọ̀hún tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ elétò ìdìbò nípínlẹ̀ ondo ló jẹ́ wọn bí ìpínlẹ̀ ọ̀hún eléyìí tó sì jẹ́ pé yóò ṣe lòdì sí òfin àti gbé ìdájọ́ àti ètò ìdìbò tó jíire kalẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ni arábìnrin ọ̀lẹ́ pé lẹ́bọ̀ lẹ́rù eléyìí tí kò sì ní lè ṣe ètò ìdìbò tó já fáfá ní ìpínlẹ̀ náà ìdí rèé tí wọ́n fi ń pè pé síwájú àkókò tí ètò ìdìbò wọn ó fi wáyé kí wọ́n gbé arábìnrin ọ̀hún kú wọ́n sì fẹ́ lòmíràn rọ́pò rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kàn gbogbo ní olú iléeṣẹ́ àjọ elétò ìdìbò ilé wa tí wọ́n sì ń béèrè pé àfẹ́ láti fojú rìnjú pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ elétò ìdìbò ilé wa ìyẹn ọ̀jọ̀gbọ́n mahmood yakub eléyìí tí kò sí nílé lákòó tí wọ́n fi wọlé ọ̀hún ẹnìkan eléyìí tó pé ó jẹ́ alákòóso fún àgbáríjọ àwọn ọ̀dọ́ tí ó fẹ̀hónú ọ̀hún ìyẹn Ayọ̀ Adéyẹmí ó sọ náà pé gbogbo ìwádìí àwọn fi hàn pé ọ̀gá àgbà fún àjọ elétò ìdìbò ọ̀hún nípínlẹ̀ ti Ondo ló ọmọ bíi ìpínlẹ̀ ọ̀hún ilé sì lòdì sí òfin ilé yẹ pé nígbà tí wọ́n bá fi gbà á láì láti ṣe alábòójútó fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ètò ìdìbò ọ̀hún yóò lẹ́jà ń bá tí yóò sì ṣègbè lẹ́yìn ẹnìkan fún ẹnìkan wà ní wàrà ṣẹṣà ní bá wọn gbé arábìnrin ọ̀hún kò nípínlẹ̀ náà lọ sí ìpínlẹ̀ míì kó tó di pé ètò ìdìbò ọ̀hún wáyé ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka kan nílé iṣẹ́ tó jẹ́ ti àjọ elétò ìdìbò ilé wa tó ṣe yí fún ọ̀gá àgbà fún àjọ elétò ìdìbò ilé wa ìyẹn mahmood yakubu ìyẹn ajagungbébọn ti madibo alkali ló fi ọ̀rọ̀ òun léde ló sọ ọdún pé òun dúpẹ́ lọ́wọ́ àwọn ẹlẹ́wọ̀n náà pé wọ́n fi tọmọnìyàn ṣe tí wọ́n sì jẹ́ kí ìfẹ̀hónú ọ̀hún kó la wàhálà lọ ó ní àjọ tó jẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà lábẹ́ ìṣèjọba ti ààrẹ bọ́lá ahmed tinubu gẹ́gẹ́ bí wọ́n ti fi ọ̀rọ̀ léde láwọn ilé epo tó jẹ́ ti àjọ elépo ilẹ̀ wa tí a mọ̀ sí nnpcl nílùú èkó àti ìlú àbújá oná ti sọdún pé ní ìpínlẹ̀ èkó dípò ẹgbẹ̀rún kan ó dín náírà méjì yẹn nine hundred ninety eight owó tí wọ́n máa ta jálẹ̀ epo kan báyìí ni ó máa jẹ́ ẹgbẹ̀rún kan àti náírà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n one thousand twenty five naira ní olú ilẹ̀ àbújá wọ́n máa tà á ní ẹgbẹ̀rún kan àti ọgọ́ta náírà one thousand and sixty naira dípò ẹgbẹ̀rún kan àti ọgbọ̀n náírà one hundred and thirty naira tó ń tà tẹ́lẹ̀ láàkó yìí wọn ní gbogbo ìgbésẹ̀ ọ̀hún ni yóò ṣe kó tún mú ìnira bá ọmọ orílẹ̀-èdè nàìjíríà ilé tó ti ń mọ ìnira látàrí owó epo tó gbó lórí báyìí tí gbogbo nǹkan ó sì ti fò fẹ̀rẹ̀ lọ sókè báyìí ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló ti ń kéwòrán lórí ọ̀rọ̀ ọ̀hún tàbá pé lásìkò tí ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu dórí àlééfà jálá epo kan òun ni wọ́n ṣe ń tà ní owó tí ó kù díẹ̀ kó pé àádọ́jọ náírà ìyẹn one hundred and forty five naira ṣùgbọ́n ní báyìí ló ti lé ní ẹgbẹ̀rún kan náírà tó ń tajà la epo báyìí lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀rọ̀ ọ̀hún ló sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀‐èdè nàìjíríà tinú ń bí tí wọ́n sì mọ ìnira lẹ́ka tètò ọrọ̀ ajé fún ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà ní ìnagijẹ eléyìí ó máa jẹ́ TPA. ọmọ aṣíṣòfin ilẹ̀ wa eléyìí ó fi ẹ̀sùn kàn pé ó wà kò tọ́ sí awakọ̀ kan ìyẹn alàgbà Alex Iweche òun ló jẹ́ pé ó ti tọrọ àforíjì eléyìí tó sọ ọ́ náà pé òun ò ní í ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n ilé aṣíṣòfin ilẹ̀ wa ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìwádìí lórí ẹ̀sùn ọlọ́kanjọ̀kan léètàn fi kan àbọ̀ ọ̀hún pẹ̀lú ìwà ìtọ́ tó hù sí awakọ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Joseph Abuwaseya eléètò pé lásìkò tí ó lọ jíṣẹ́ fún un ló sọ̀rọ̀ kò bá kò gbé sí arákùnrin ọ̀hún aṣòfin ọ̀hún tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti ABGA òun ni pé yóò máa farahàn níwájú ìgbìmọ̀ tó ń rí sí àwọn ẹ̀sùn ọlọ́kanjọ̀kan àti ìlànà eléyìí tá a fi wà ní ilé aṣòfin ọ̀hún ní ọ̀rọ̀ ọ̀hún ló sì wáyé lẹ́yìn tí olórí ọmọ ẹgbẹ́ òṣèlú tó pọ̀ jùlọ nílé aṣòfin lẹ́wà Julius ló fi ọ̀rọ̀ ọ̀hún léde tó sì sọ ọ́ mọ̀ pé wọ́n nílò láti fi múfílẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún àti láti gbé ìgbésẹ̀ tó tọ́ eléyìí sì mú kí ilé aṣòfin ilẹ̀ wa bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tó sì pé bàbá láti wá fojú hàn níwájú ìgbìmọ̀ ọ̀hún lójú náà àti mọ̀nà odó tó ń dọ̀rùn rẹ̀ sí láti mọ ìgbésẹ̀ tó kàn lórí ọ̀rọ̀ náà síwájú àkókò ni aṣòfin ọ̀hún ti tọrọ àforíjì tó sọ ọ́ pé òun kábàámọ̀ lórí ìwà àkọ́tọ́ tí òun wù ọ̀hún àti pé òun ṣetán láti fi ara mọ́ ìwádìí ọlọ́kanjọ̀kan tó bá gbé sílẹ̀ lójú àti pé irúfẹ́ ìwà bẹ́ẹ̀ kò tún ṣẹyọ mọ́ látọwọ́ rẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ delta ló ti rọ́ tó àwọn èèyàn méjì kan lórí ìṣekúpani ti obìnrin kan eléyìí tí wọ́n ṣekúpa nínú oko rẹ̀ lásìkò tó fẹ́ jí àlùkò rẹ̀ lọ àfúrásì ọ̀hún tí wọ́n jẹ́ ọmọ ogún ọdún ẹ̀kẹ́nẹ àti stanley ò wọ́n rẹ́bùrú arábìnrin ọ̀hún nínú oko rẹ̀ wọ́n gbìyànjú àti gbẹ́gbẹ́ gba ọlọ́kùnkùn rẹ̀ ọ̀hún lọ ṣùgbọ́n lásìkò eléyìí tí ga ìyá ọ̀hún lọ́rùn ó lọ́ pé nígbà tí ó pọ̀ láti kú wọ́n tún mú ọ̀dà tí wọ́n sì fi ṣá lọ́gbẹ́ elétò yìí pé nípasẹ̀ báyìí ni arábìnrin ọ̀hún fi gbẹ́mí mì ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta Bright Ẹ̀dàfẹ́ tó fi ọ̀rọ̀ léde fáwọn akọ̀ròyìn sọ́dún pé ọ̀kan lára àwọn afurasí ọ̀hún òun ló fi ọ̀rọ̀ náà tó ìyá rẹ̀ létí tí ààrẹ sì ta lólobó pé pé lọ́ọ́ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní lásìkò tí ó fi tó àjọ fìdíjàntì létí ó ní àwọn àjọ òun fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ èkìní lásìkò tó ń fọ̀rọ̀ wá lẹ́nu jẹ́wọ́ pé lóòótọ́ ni òun àti akẹgbẹ́ òun àwọn wà kò tọ́ ọ̀hún ó ní àlòpọ̀ ọ̀hún ni àwọn fẹ́ jí ṣùgbọ́n nígbà tí àwọn ṣe ṣekú pa ìyá òun tán ó ní wọn ò rí kọ́kọ́rọ́ láti fi jí àlòpọ̀ ọ̀hún eléyìí tí ẹ̀rì ọkàn òsì jẹ́ kó ń gbádùn láti fi ọ̀rọ̀ ọ̀hún tó ìyá òun létí tó fi ń ta òun lólobó láti fi tó àwọn ẹ̀ṣọ́ ti ojúlá lákàn fi ṣọ́rí ta mọ̀ sí fi jantí létí ní ìwádìí ti lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún láti mọ ìgbésẹ̀ tó kàn orí ọ̀rọ̀ náà. gómìnà Bíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì ló ti tẹ́pẹpẹ àbá ìṣúná ti ọdún tó ń bọ̀ tó jẹ́ ọdún 2025 tí iye rẹ̀ tó bíi bílíọ̀nù lọ́nà ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún ó dín márùn-ún àti ìgbọ̀njẹ̀ méje 375.7 bílíọ̀nù náírà gẹ́gẹ́ bí ó ti tápẹ́pẹ́ àbáṣòfin ọ̀hún síwájú ilé àwọn aṣòfin ìpínlẹ̀ náà láti fojú lámẹ̀tọ́wò kan sì bọ́ọ̀ lò ó Oyèbánjí lásìkò tó wà níwájú àwọn aṣòfin náà ṣe lálà pé àbá àṣìná ọ̀hún òun ló yẹ pé yóò jẹ́ kí ìṣèjọba rẹ̀ kó tó tẹ̀síwájú lórí àwọn iṣẹ́ àkànṣe ọlọ́kanjọ̀kan létò ti gùn lé bákan náà ni yóò sì jẹ́ kí ètò ọrọ̀ ajé nípínlẹ̀ ọ̀hún kó tó rúgbọ́gbọ́ sí i ó ní àbá àṣùnà ti ọdún tó ń bọ̀ òun yóò dálé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpèsè oúnjẹ lọ́pọ̀ yanturu àti láti rí i pé ìpèsè ọrọ̀ lọ́lọ́kanòjọ̀kan àti láti máa ń dẹrùn fún àwọn aráàlú bẹ́ẹ̀ ló sọ ọdún pé lára àbá àṣùnà òun ó tún fi gbọ́ bùkátà owó òṣìṣẹ́ tó kéré jùlọ tí ìpínlẹ̀ wọn ti fọwọ́ sí kílẹ̀ tí rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà seventy thousand naira onílára èèyàn tó palẹ̀ ti owó àbá àṣùnà òun ìgbà ó dín díẹ̀ ìyẹn one hundred ninety two point three billion naira òun ni wọ́n lò láti fi gbọ́ àwọn bùkátà eléyìí tó ní ṣe pẹ̀lú gbèsè tó jẹ́ pé nígbàdégbà ni wọ́n máa san bákan náà ní bílíọ̀nù lọ́nà mẹ́tàléní ọgọ́rin ó lé ìgbọ̀njẹ̀ mẹ́rin eighty three point four billion naira òun ó fi ṣe gbọ́ bùkátà àti àwọn iṣẹ́ àkànṣe ó ní àwọn ìgbésẹ̀ ọ̀hún náà ni wọ́n tún ṣe lójúnà àti ṣe ètò ìrónilágbára ètò ìrànlọ́wọ́ fún àwọn tó jẹ́ olókòwò kéékèèké kí ètò ọrọ̀ ajé nípínlẹ̀ òkú tún lè rú gọ́gọ́ sí i ó lé àwọn ìtàn ọlọ́pọ̀dọ̀pọ̀ náà tún gbé lójúnà àti pé ọ̀nà ìpawówọlé sí nípínlẹ̀ ọ̀hún kó tún gbèrú sí i àti pé gbogbo ìrànlọ́wọ́ táwọn ń retí lọ́dọ̀ ìjọba àpapọ̀ òun ni kò ní ṣàkí ẹni tó jẹ́ abẹnugan ilé aṣòfin ọ̀hún adéoyè àríbàsóyè lásìkò tóun náà sọ̀rọ̀ gbóṣùbà ká ilá fún gómìnà oyèbánjí fún ìfọmọnìyànṣe rẹ̀ bẹ́ẹ̀ ló sọ ọ̀dọ̀ pé ilé aṣòfin ọ̀hún ni ó falẹ̀ mọ́ àti gbé àbádòfin owó ètò ìṣúná ọ̀hún yẹ̀wò eléyìí tí ó sì jábọ̀ ní kọ́mọ́nkóbó. àwọn olùkọ́ ilé tó jẹ́ ti ilé ẹ̀kọ́ five t àti àwọn àjọ míì tó farapẹ́ ilé tó ń gùn lé ìyanṣẹ́lódì tó ń sọdún pé àwọn òṣìṣẹ́ láti wọlé ìjíròrò pẹ̀lú ìjọba àpapọ̀ mọ́ bí kò bẹ́ẹ̀ wọ́n ti ké sí alákòóso fọ́rọ̀ ìṣúná lórílẹ̀‐èdè nàìjíríà wálé ẹdùn láti rí i pé ó ń lọ san àwọn owó oṣù àjẹ́lẹ̀ tó jẹ́ oṣù mẹ́rin ilé tó ń jẹ àwọn òṣìṣẹ́ ọ̀hún ní wàrà ṣíṣà gẹ́gẹ́ bí wọ́n ti fi ọ̀rọ̀ léde wọn ní ààrẹ bọ́lá ahmed tinubu ó ti buwọ́ lu sísan owó ọ̀hún ṣùgbọ́n ṣe ló jẹ́ pé iléeṣẹ́ ọba tó ń rí sí ètò tó ní ṣe pẹ̀lú ìṣúná lórílẹ̀‐èdè nàìjíríà kùnà a jẹ́ kí owó ọ̀hún jẹ́ sísan ọ̀ní títí owó ọ̀hún fi jẹ́ sísan àwọn òṣetán láti fojú rìnjú pẹ̀lú ìjọba láti dúnàdúrà lórí owó ọ̀hún ẹni tó jẹ́ ààrẹ fún àjọ àwọn òṣìṣẹ́ ọ̀hún tá mọ̀ sí sanu ìyẹn Mohammed Ibrahim ló sọ ọ́ náà ó ní iléeṣẹ́ ọba tó ń rí sí ètò ìṣúná ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ilé ìtìjọba ó pa lórí ọ̀rọ̀ pé kí owó ọ̀hún kó jẹ́ sísan ó ní ó jẹ́ ìjọ́lójú pé pẹ̀lú gbogbo ìgbésẹ̀ ọlọ́kanòjọ̀kan àti àwọn gbèdéke ọlọ́kanòjọ̀kan tó ti fún ìjọba láti àyìnwá níṣẹ́ ni ìjọba gbẹnu àtẹ́lù tí ó sì mọ lójú tí ó sì gbígbèsè kan lórí ẹ̀ wá ní dídé àkókò yìí àwọn òṣìṣẹ́ láti wọlé ìjíròrò pẹ̀lú ìjọba ó ní bó tilẹ̀ pé ìjọba kàn sí àwọn ní ọjọ́ ajé àná láti jọ ní ìfikùndukùn ṣùgbọ́n kò sí gbèdéke kan tàbí ìgbésẹ̀ àti ṣe ni ohun tí àwọn béèrè ọ̀hún àti pé títí ìgbà tí ìjọba bá fi san owó ọ̀hún àwọn òṣìṣẹ́ àti ṣẹ́wọ́lé ìgbésẹ̀ ìyanṣẹ́lẹ̀ tó ń gùn lé ọ̀hún oní kété tí wọ́n bá ti sanwó ọ̀hún náà làwọn ó tó padà sẹ́nu iṣẹ́. àjọ eléyìí tó ń bójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí nǹkan ṣe lọ ní ìpínlẹ̀ èkó tí a mọ̀ sí Lagos Task Force ló ti sọ ọdún pé mímáa gbé àwọn òpópónà tìpa látàrí àwọn ayẹyẹ ọlọ́kanòjọ̀kan ní ìpínlẹ̀ ọ̀hún ló jẹ́ ìwà tó lòdì sí òfin ẹbí sọ wọn ní èyíkéyìí olùgbé ìpínlẹ̀ èkó ó ti òpó kàgà tàbí kòkòrò tó tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sírò àwọn ìgbésẹ̀ báyìí òun ni ó fẹnufẹ́ra bí abẹ̀bẹ̀ ẹni tó jẹ́ alukoro fún àjọ ọ̀hún Gbádéyan Abdulrahim ló fi ọ̀rọ̀ léde sọ pé irúfẹ́ ìwà bẹ́ẹ̀ ló kùnà tí kò sì bá òfin mu àti pé yóò tún papọ̀ dínà lílọ bíbọ̀ ọkọ̀ ilé tó yẹ kó jágere ní ìpínlẹ̀ èkó òní iléeṣẹ́ ọ̀hún lọ pé ó ti wá ní gẹ́gẹ́ bí ojúṣe báyìí láti rí pé ọgbọ́ àwọn tó bá wà bẹ́ẹ̀ òun náà mú wọn débi ní ẹṣin gbẹdùnlẹ̀ tí wọ́n sì pàpọ̀ lẹ́yìn ẹsẹ̀ wọn ó ní ẹni tó jẹ́ alága fún àjọ náà adétayọ̀ akérèlé òun ni kò ní fa ìgbàrúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ ló léwu fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò àti àlàáfíà ní ìpínlẹ̀ ọ̀hún ó ní láìpẹ́ ìnú ẹ̀rọ agbègbè kan ní ìkòyí tí eléyìí tó ń sì tún rí pé wọ́n rọ́wọ́ tó àwọn tó ṣe irúfẹ́ kò jẹ́ bẹ́ẹ̀ eléyìí tó dá wàhálà sílẹ̀ débi pé kò sí lílọ bíbọ̀ ọkọ̀ wá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó láti jáwọ́ nínú ìwà máa gbé ojú òpó náà ti pa láti fi ṣe àwọn ètò ló jẹ́ wẹ̀jẹ̀wẹ̀mu tàbí àríyá. ikọ̀ ojúlá alákànfíṣọ́rí ní ìpínlẹ̀ Kogi yẹn Kogi Vigilante Group ló ti rọ́wọ́ tó ọ̀kan lára ikọ̀ ti ajínigbé kan eléyìí tó ń yọ àwọn olùgbé agbè Kaba síbùnú lẹ́nu alukoro fún àjọ ọ̀hún S.O. Saka ló fi ọ̀rọ̀ léde tó ní afurasí ọ̀hún ònàrọ̀ tó lọ́jọ́ àìkú tó kọjá yìí ti ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹwàá tí a wà nù rẹ̀ yìí ó ní afurasí ọ̀hún ló jẹ́ ọ̀kan lára ikọ̀ ajínigbé eléyìí tó ti ń yọ agbè ọ̀hún lẹ́nu ó ní àwọn ọta ìbọn àti àwọn oògùn olóró tó fi mọ́ àwọn nǹkan míì náà rọ́wọ́ tó lákàtà rẹ̀ eléyìí tó sì mú kan fà lé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tí a mọ̀ sí DSS lọ́wọ́ fún ìwádìí àti ọ̀wọ́nríkin àwọn ìgbésẹ̀ ọlọ́kanjọ̀kan láti tẹ̀síwájú lórí bí ṣíṣe kó àdúgbò bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àti àwọn ìwà eléyìí tó jẹ́ kò tọ́ tó ti lọ́wọ́ nínú ẹ̀ ẹ̀wẹ̀ àwọn olórí àgbè ní ìpínlẹ̀ náà náà ti bẹ̀rẹ̀ sí ní fòfáyọ̀ tó ti fi ìdùnnú wọn lórí ìbọn ṣe rọ́ tó ọ̀kan lára àwọn ikọ̀ eléyìí tó ń yọ wọ́n lẹ́nu ọ̀hún bẹ́ẹ̀ lọ sọ́nà pé kíjọba má tètè kó sì má lẹ́rí bẹ́ẹ̀ ni káwọn ẹ̀ṣọ́ aláàbò náà tẹpá mọ́ ìgbésẹ̀ àti pèsè ààbò délédoko ní ìpínlẹ̀ náà. ẹnìkan tó jẹ́ oníṣẹ́ ọwọ́ kan tí ọjọ́ orí rẹ̀ ò tí ju ọdún mẹ́rìnlélógún lọ tí a mọ̀ sí plumber ìyẹn Precious Oruche ló ti jẹ́wọ́ pé lóòótọ́ ni òun rí owó tó tó bíi ẹgbẹ̀rún mẹ́fà àbọ̀ owó dọ́là six thousand five hundred dollars lẹ́nu kí a lo jìbìtì lórí ẹ̀rọ ajára bí wọ́n máa fi orúkọ rẹ̀ pé ti ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Nancy Dora ní lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Instagram ni òun ti ń wa kò tọ́ òun bẹ́ẹ̀ ló sì sọ ọ́nà pé kí ilé ẹjọ́ ṣòwò jẹ́ òun jẹ̀bi ẹ̀sùn ní apè ara ẹni níhùn tí àjẹ́ tí wọ́n fi kan òun lásìkò tí àjọ tó gbógun ti wà jẹ́ bá ní EFCC wọ́ lọ síwájú ilé ẹjọ́ gíga ilé wa tó wà nílùú Èkó ìyẹn Lagos Federal High Court ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ arákùnrin SI Suleiman òun àti ẹni tó jẹ́ ẹlẹ́rìí fún àjọ EFCC ìyẹn alàgbà Daniel John ni wọ́n gbé arákùnrin ọ̀hún tán sọ ọ́ náà pé lóòótọ́ òun ló hùwà àìtọ́ ọ̀hún lára àwọn tó ń ká àmọ́ lọ́wọ́ làwọn ẹ̀rọ ìléwọ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan àwọn ẹ̀ṣọ́ ara tó jẹ́ ti ẹ̀yà góòlù ọlọ́kanòjọ̀kan bẹ́ẹ̀ ló sọ ọ́ náà pé kí wọ́n ṣíjú àánú òun lórí ẹ̀sùn ọ̀hún adájọ́ ayọ̀kúnlé fájì lásìkò tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ sọdún pé òun ó gbé ìdájọ́ kalẹ̀ lọ́jọ́ kìíní oṣù kọkànlá ọdún tí a wà ń bẹ̀ yìí bẹ́ẹ̀ ló ní kí wọ́n lọ fi afurasí ọ̀hún pamọ́ sí ọgbà àtúnṣe náà títí di ọjọ́ ìtí ìdájọ́ yóò fi wáyé. bí ìsà àgbéyẹ̀wò ròyìn fún ti àṣálẹ̀ ṣe ń pákẹ́bọ̀ ìpínlẹ̀ èkó ló sì ń léwájú nínú àwọn ìpínlẹ̀ eléyìí tó pawó wọlé jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí àkọọ́lẹ̀ ohun gbogbo lórílẹ̀‐èdè nàìjíríà yẹn National Bureau of Statistics NBS ṣe fi ọ̀rọ̀ léde àpapọ̀ owó tó tó bíi tírílíọ̀nù méjì ó dín one point nine three trillion naira òun lówó tó ń pa wọlé ní àkókò ọ̀hún láàrin àwọn ìjọba ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà lórílẹ̀‐èdè nàìjíríà tó lùlọ àbújá ìpínlẹ̀ èkó òun ló jẹ́ pé owó tó tó bíi bílíọ̀nù lọ́nà okòólélẹ́gbẹ̀rin ó dín márùn-ún àti ìgbọ̀njẹ̀ mẹ́rìndínláàádọ́rùn eight hundred and fifteen point eight six billion naira òun lówó tí ìpínlẹ̀ èkó nìkan pa olùlẹ̀ àbújá pa owó tó tó bíi bílíọ̀nù lọ́nà okòólélúgba ó dín mẹ́sàn-án two hundred and eleven point one zero billion naira nígbà tí ìpínlẹ̀ rivers wà nípò kẹta pẹ̀lú owó tó pa wọlé tirẹ̀ jẹ́ bíi bílíọ̀nù lọ́nà márùndínní igba àti belenja ìyẹn one hundred ninety five point four billion naira àwọn ìpínlẹ̀ tí kò pa owó wọlé jùlọ láti rí ìpínlẹ̀ Taraba eléyìí tó ń pa bílíọ̀nù mọ́kànlá ó dín díẹ̀ ten point eight seven billion naira ìpínlẹ̀ Yobe bílíọ̀nù mọ́kànlá ó lé díẹ̀ eleven point one nine billion naira nígbà tí ìpínlẹ̀ Kebbi ní tiẹ̀ sì pa bílíọ̀nù méjìlá ó dín díẹ̀ bákan náà eleven point seven four billion naira ní àwọn owó ọ̀hún òun náà pa látara owó orí àwọn tó jẹ́ ti òṣìṣẹ́ àti àwọn owó tó ń pa lọ́wọ́ ti àwọn òǹtajà àti ọ̀nà mìíràn tí a bá fi ń pa wọlé níta owó orí tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ ìjọba owó tó tó tírílíọ̀nù kan lé ìgbọ̀njẹ mẹ́rìnlélógún one point two four trillion naira náà pa wọlé nígbà tó ṣe pé àwọn ẹ̀ka tó kù wọ́n ti rí bílíọ̀nù lọ́nà mẹ́fà ó dín díẹ̀ five point nine one billion naira pa wọlé fún àkókò ọ̀hún. tó àníri jù báyìí lọ fún àgbéyẹ̀wò rẹ̀ fún ti àṣálẹ́ yìí tó bá pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin wo ìkànnì yorùbá broadcasting network ybn ẹ fi àtẹ̀ṣẹ́ ṣọwọ́ sí òǹkà tó wà lójú ẹ̀rọ móhùnmáwòrán yín kẹ́ ẹ máa gba àwọn ìròyìn ọ̀hún bó bá ṣe wọlé lọ́kọ̀ọ̀kan ìjèjì aago rébété òní kẹfọ́ tẹ̀ kí àwọn ìròyìn kó máa wọlé sí yín lápò bákan náà ní kẹṣà pínká àti àtọ̀kálẹ̀ àwọn ìròyìn wa lójú òpó ìbánidọ́rẹ̀ yín ọlọ́kùn ìjọ̀kan tá a mọ̀ sí social media bákan náà ká máa fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń fi ìròyìn àti fọ́nrán ọlọ́pọ̀ ìjọ̀kan ṣọwọ́ sí wa bí ẹ ṣeun ṣeun dápẹ́ ẹ̀ ń fẹ́ fi ìròyìn tó wà létí àbí àwọn kan ẹ fẹ́ bá a sọ ẹ lo àwọn nọ́mbà tẹ́ ń wò lójú mọ́ márùn-ún yín ṣe yí ìpàdé ọlátọ́jú oníròyìn ló lágbèrè fún yín pé ó dárọ̀ òun ẹ̀ lásùn ire o. Yorùbá Broadcasting Network fún ìgbédìde àṣà Yorùbá.